Thank you.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 كما رتب وحب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ولما عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لقد تكلمنا فيما سبق من الخطب عن منهاج النبي صلى الله عليه وسلم أو المنهج النبوي الشريف صلى الله عليه وآله وسلم وقد تحدثنا حول منهج النبي صلى الله عليه وسلم أو شرعنا في الحديث عن منهج النبي صلى الله عليه وسلم في الاعتقاد وتكلمنا عن منهجه في الاعتقاد في الاعتقاد عن الله سبحانه وتعالى أي فيما يتعلق بحق الله سبحانه وتعالى ولذلك اعتقاده صلى الله عليه وسلم في ربوبية الله سبحانه وتعالى وبينا عباد الله أن ربوبية الله سبحانه وتعالى أي إفراد الله سبحانه وتعالى بالربوبية مدخل إلى إفراده بالألوهية وذلك لأنه لأن كل من اعتقد وأقر بأن الله سبحانه وتعالى هو الذي خلقه ورزقه وهو الذي يدبر جميع أموره فكيف يسأل بمثل ذلك آه، الشخص أن يعبد غير الله سبحانه وتعالى أو يشرك به ما لم ينزل به عليه من سلطان واعلموا عباد الله أن ألوهية الله سبحانه وتعالى قد آه، بين الله سبحانه وتعالى ذلك في القرآن وجعل الله سبحانه وتعالى الربوبية دليلا على آه، الألوهية وذلك في قول الله سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء وأنزل لكم من السماء ماء وأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وفي هذه الآية عباد الله دليل واضح على أن الربوبية مدخل أو باب إلى ألوهية الله سبحانه وتعالى وذلك من اعتقد وذلك بأنه من اعتقد بأن الله سبحانه وتعالى هو الذي خلقه وهو الذي يرزقه وهو الذي يحييه وهو الذي يميته وهو الذي يفعل به كل شيء وذلك الشخص يجدر به ويحق له أن يعتقد أو يعبد الله سبحانه وتعالى وحده ولا يشرك به شيئا واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد بين لنا في القرآن بأنه, بأنه سبحانه وتعالى لم يخلقنا عبثا قال الله تعالى أفعزبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وفي هذه الآية إنكار على الذين لا يعبدون الله سبحانه وتعالى لا يعبدون الله سبحانه وتعالى ولا يعطون الله سبحانه وتعالى حقه في العبودية وفي الألوهية وفي الأسماء والصفات وذلك بأن هؤلاء يشبهون أنفسهم أو أو هم أشباه الحيوانات الحيوانات التي خلقها الله سبحانه وتعالى لتأكل وتشرب وتنسل وتموت وهذا يعني شأن الحيوانات كل آه، الحيوانات كلها أما العبادة أما عباد عباد الله سبحانه وتعالى من الإنس والجن فقد خلقهم الله سبحانه وتعالى من أجل العبادة ولذلك ينبغي لنا عباد الله أن نتنبه إلى هذه الحقيقة وذلك لأن كثيرا من الناس يعبدون من دون الله ويشركون بالله سبحانه وتعالى من حيث لا يشعرون يعبدون غير الله سبحانه وتعالى باسم الدعاء يعبدون غير الله سبحانه وتعالى باسم الاستغاثة يعبدون غير الله سبحانه وتعالى باسم باسم الاستعاذة وهذه يعني وهذه كلها شرك بالله سبحانه وتعالى ينبغي الاجتناب عنها وفي حديث عبد الله بن مسعود رضي الله عنه حيث سأل النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم وقال الله النبي صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك وهذا دليل واضح على أن الشرك أي إعطاء حق الله سبحانه وتعالى لغيره من أكبر بل هو أكبر الكبائر وورد في حديث معاذ بن جبل رضي الله عنه حيث سأله النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وهذا عباد الله يدل على أن الشرك أكبر الكبائر وهذا الشرك عباد الله أخفى من دبيب نفس من دبيب النفس على صفات سوداء في الليل في الليل وذلك كما ورد عن عبد الله بن عباس رضي الله عنهما حين يبين يعني كيف يعني يخفى الشرك على الناس حتى بعض الناس يشركون بالله سبحانه وتعالى ولا يشكرون بعضهم يقولون ما شاء الله وشاء فلان وهذا شرك بالله سبحانه وتعالى وقد قيل ذلك للنبي صلى الله عليه وسلم وأنكر على القائل وقال أتجعلني لله ندا وقولوا ما شاء الله ثم شاء فلان وهذا يعني شائع منتشر في أوساط المسلمين في آه، في مجتمعنا وفي مجتمعات ويجب علينا آه، أن نترك هذه آه، الأمور لأنها شرك بالله سبحانه وتعالى وكذلك ورد في حديث سفيان أنه رأى في منامه أنه لقي نفر من القوم وقال وهؤلاء القوم كانوا يعني اليهود وسألهم من أنتم قالوا نحن اليهود قال قال أنتم قوم لولا أنكم تقولون عزير بن الله وقالوا لطفيل وأنتم قوم لولا أنكم تقولون ما شاء الله وما شاء محمد ومر بقوم آخر وسألهم من أنتم قالوا نحن نصارى قال أنتم قوم لولا أنكم تقولون عيسى ابن الله وقال له أي وقال له النصارى أنتم قوم لولا أنكم تقولون ما شاء الله وما شاء محمد ولما أو لما أيقظ هذا الصحابي الجليل ذهب إلى النبي إلى النبي صلى الله عليه وسلم وأخبره بما رأى في منامه وقام النبي صلى الله عليه وسلم وحمد الله وأثنى عليه وخطب الناس ونهاهم منذ ذلك اليوم أن يقولوا ما شاء الله وشاء محمد وما شاء محمد وقال بل قولوا ما شاء الله وحده وهذا يدل على أن هذه الكلمات وأن هذه الأمور يعني شائعة بين الناس حتى بعض الناس لا يشعرون يقولون لولا الكلمة لتركنا الليلة لولا هذه الكلمة لتركنا الليلة وهذا شرك بالله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى هو الذي ينقذ وينجي من من اللصوص وليس في الكلمه. أرجو الله بارك ولا

òun náà ní ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa gbélé gbogbo ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ ká láti máa wá ka ọ̀rọ̀ míì lé káwá máa mú ọ̀rọ̀ míì wá láti fi ìjà ojú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlárú káwá lọ lè má bákan náà nítorí gbogbo ìlànà tí wọ́n máa tẹ̀lé ìlànà náà sallallahu alaihi wasallam òun náà ní ìlànà láyé bí àtúbàdíjọ́ òpin àlùkìyàmà káwá lọ lè má bákan ìpé gbogbo tí a bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn tààlọ̀ lè pàdé pé ànù ní ogun tàà bá ìdí pè lánù ànù ń pè kìí pè ẹ̀lọ́ bí oríire a máa gbé ẹ̀lọ́ náà ní tó bá dìjọ́ ọ̀gbẹ̀dà kìí wa kò nínú ìyá ẹ̀rùsí ọlọ́ọ̀bà rí kíọ́lá ẹjẹ́ ká páyà Allah subhanahu wa ta'ala nípa àpá àbúsí ẹ̀ká páyà rẹ̀ nípa ayà àtòdodo gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà rí kíọ́lá ní ma pa wá láti nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ayà nínú àbúsí ká lọ lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́ọ̀bà rí kíọ́lá yìí ló ẹ̀rùsìn ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá nínú àwọn ìtó ti kọjá lọ nínú àwọn kútúbà àbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa alìmọ́nàhájú nabawi àṣẹ̀rí ìlànà anábì sallallahu alaihi wasallam ìlànà anábì tó jẹ́ lànà tó jẹ́ lànà alápàlẹ́ àbẹ̀rọ̀ nípa rẹ̀ ajẹ́kóyé wa pípẹ́ ń sáà ń pè kí ni lára nẹ́bí sallallahu alaihi wasallam níbi ìjọsìn kí ni lára nẹ́bí sallallahu alaihi wasallam níbi ìwàsí kí ni lára nẹ́bí sallallahu alaihi wasallam níbi gbogbo tó ọkíká àlámọ̀rí ẹ̀sìn wa àti àlámọ̀rí ayé wa eléyìí òun náà ni ó ti bí nǹkan ń pè ní Islam tí oníkálùkù wa gbọ́dọ̀ mà ká sì máa rẹ̀ nígbàdégbà kó kálùkù ó fi mọ orí kí wà tó ń wà lórí bá nẹ́bí ṣe wà ní àbóhùn ti kó lórí ẹ̀ àbóhùn tún gba bòmí lọ bí àgbẹ̀sí tá nẹ́bí sallallahu alaihi wasallam mú wa mú wa àwọn abẹ́rẹ̀ sí sọ̀rọ̀ nípa ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ní tó ní ṣe pẹ̀lú àdìọ́kàn ànábì ní ìlànà tó làkalẹ̀ fún wa ìlànà tó kílíà tí ò sí rújú ń bẹ nípa àdìọ́kàn èyí tó wá yí àkórí àdìọ́kàn mùsùlùmí tí mùsùlùmí na máa mójútó òun náà ni àdìọ́kàn mùsùlùmí nípa Allah subhanahu wa ta'ala ọba tó dá ọlọ́ọ̀bá àríkọlá ó ti làákalẹ̀ fún wa kí ní àdìsọ́tàtà ní nípa rẹ̀ ó sì fi rán ànábì sallallahu alaihi wasallam sí wa nínú àwọn àdìsọ́tàtà ní bí ọlọ́ọ̀bá àríkọlá òun náà ló pẹ̀ka sí ọ̀nà mẹ́ta tàbí sọ nípa àdìọ́kàn wo la fẹ́ ní sí ọlọ́ọ̀bá àríkọlá ní tó ní ṣe pẹ̀lú àwọn sẹ́tọ́lọ́ọ̀bá àríkọlá sí òun náà ni ẹ̀ṣẹ̀fádùn àbùsẹ̀ rububiyyati llahi subhanahu wa ta'ala ìjà gbọ́dọ̀ nígbàgbọ́ ipe ọlọ́ọ̀bá àríkọlá ń ṣe sí ẹlòmí náà tún ṣe ni ìjà gbọ́dọ̀ nígbàgbọ́ tí ẹnìkan lágbára lórí nǹkan kan gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àlejò láti lágbára lórí nǹkan ìjà àgbọ̀rọ̀ nígbàgbọ́ tí ẹnìkan lè ṣe àrísìkí fún yàn gẹ́gẹ́ bí ọlọ́ọ̀ba àlejò ládọ̀ ṣe ṣe àbáwọn kan bẹ tọ́lọ̀ ọba àríkẹ́ láti ẹ̀wà kó lé lọ́wọ́ pé ẹ̀yìn náà ni ẹmọ pín fáwọn èèyàn nínú àwọn ẹ̀dá gbogbo àwọn nǹkan wọ̀nyí láti sàlàyé síwájú tí ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá tó tó òun nìkan náà lágbọ́dọ̀ múlọ́pàá tó tó níbi gbogbo àwọn ẹjẹ́ a gbọ́dọ̀ gbé ìwọ ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá fẹ́ dá míì nínú àbí níbi iṣẹ́ rẹ̀ àwa sàlàyé fúnra wa pípé ó tako agbára ọlọ́wọ́ba àríjọlá ó tako bí ọlọ́wọ́ba àríjọlá nìkan òun náà ní ṣiṣẹ́ ọlọ́wọ́ba àríjọlá òkú ẹ̀nìkan dájú a máa kò jẹ́ wa lé tẹ̀ nínú ìdẹ́dà ọlọ́wọ́ bá lè jọlá òun ló dá sámà tí ò lóko òun náà ló dálẹ̀ tí ò lúmọ́ wa lẹ́sẹ̀ ó dá àpáta òun náà ní rọ̀jò láti sámà òun náà ní mú irúgbìn jáde láti lẹ́lẹ̀ òun náà ló dá ẹ̀dá òun náà ní ṣe gbogbo àríṣìkí jíjẹ mímu ọlọ́wọ́ bá lè jọlá ní ṣe ẹwà ní gbogbo iṣẹ́ tọ́lọ́wọ́ bá lè jọlá ṣe lásòkè délẹ̀ yìí kò sí nǹkan ni ojú ọ̀nà ló fà tó fi jẹ́ pé àdíọ́kà Ànábì sallallahu alaihi wasallam nípa ìjọsìn fún ọlọ́wọ́bà àríkì ọlá òun náà ni ó jẹ́ àkòrí kútùbà lónìí àdíọ́kà Ànábì sallallahu alaihi wasallam tó ní sí ọlọ́wọ́bà àríkì ọlá nípa tó ní sí pẹ̀lú ìjọsìn lẹ́yìn ìgbà tá a kò níbi tí ọlọ́wọ́ bá àlejò ọlá òun náà ni ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá fi rán ànábì sí wa láti inú Al-Qur'an ọlọ́wọ́ bá àlejò ọlá sọ fún wa nínú Suratul Baqara ọlọ́wọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ọlá pé gbogbo èèyàn pátápátá ẹ̀ àti mùnáfìkì náà ó ní mo pé ẹyẹ yẹn pátápátá ọ̀rùn gúdù rọ̀ bákùnmù lẹ́dẹ̀ẹ́ kọ̀lápọ̀kùnmù ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ẹmà jọ́sìn fún olúwa yín ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ẹmà jọ́sìn fún rọ̀bàkùn rọ́bù yín nítorí pé ẹni táà sọ fún pé ẹ̀bùdó rọ̀bàkùn ma jọ́sìn fún olúwa rẹ̀ irú ẹni báhùn ó ó ti kọ́kọ́ gba ìṣẹ́ ẹ̀kẹ́ máa jọ́ ti fún ọlọ́ọ̀bà àríkẹ́lá wá fẹ́ sọ fún wa nínú ìtumọ̀ rububiyya ọlọ́ọ̀bà àríkẹ́lá wá ní alladhi khalaqakum ọba tó jẹ́ kó náà lọ́ba tó ga yìí ta ni ó wà á sọ pọ́lọ́ọ̀bà àríkẹ́lá kó tàbá ní kó máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala tó kàn fún alẹ́sìn ní jọwọ́ rahman táà ní ọba tó tẹ̀ ní máa jọ́sìn fún ìdá ọba tí ó gbà pé ń bẹ bóòlù ti máa jọ́sìn fún àwọn ọba ọba àríṣẹ́ ọlá ń bá àwọn tí wọ́n ti gbà ẹ́ àwọn kèbèrí àwọn mùnáfìkì àwọn náà ń gbà ìṣẹ́ ọlọ́ọ̀bà àríṣẹ́ ọlọ́ọ̀bà tó dáwọn ọlọ́ọ̀bà àwọn ẹ̀dá tí wọ́n ti wá síwájú yìí nínú àwọn èèyàn ní nínú àwọn àlìjẹ̀nú ní àríwọ̀gbà àwọn ẹ̀dá ọlọ́ọ̀bà àríṣọ́lá nìkan náà ọ̀nà ló dá wọn ó jẹ́ pé ọlọ́ọ̀bà àríṣọ́lá dá wọn ẹ̀yẹn tí ó sì dé gíní tí ó sì dé ìrànlọ́lọ́dọ̀ ẹ̀rí kankan ọlọ́ọ̀bá àríkọ̀ lábẹ́ àwọn tí ó sì gbàyànjá lọ́dọ̀ ẹnìkan alẹ́bí kọlákọ̀kún wọ́lẹ̀bí ìrìnàmì kọ́bìnrin wọ́n láàrín lákùn tàbí ọlọ́ọ̀bá àríkíọlá ní ẹmà jọ́sìn fóòn nìkan tó kẹ́ẹ̀bá lè ṣe kíni kẹ́ẹ̀bá lè páyọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní túnmọ̀ eléyìí òun náà ní kẹ́ẹ̀ jọ́sìn fọ́lọ́ọ̀bá àríkíọlá kẹ́ẹ̀bá lè rí ọ̀nà ọlọ́ọ̀bá àríkíọlá kọlọ́ọ̀bá àríkíọlá bá lè yọ́nú sí yín kẹ́ẹ̀mọ́bà ní ẹ̀tọ́ sí ìbínú ọlọ́ọ̀bá àríkíọlá tó bá dijọ́ ògbé dàbí kìámà èun náà ni àkórí tẹ́kọ̀ọ́ wà ẹni tẹ́ yóò fi lé bàbá ìyọ́nà ọlọ́ọ̀bá àríkíọlá tẹ́ yóò ọlọ́ọ̀bá àríkíọlá tún wá ròyìn fún wa síwájú pé rọ́bù ọba tí jẹ́ rọ́bù yìí òun náà ni kíni òun náà ni alladhi ja'ala lakumul arda firashan ọlọ́ọba yìí òun náà ni ọba tó ṣe ilẹ̀ ẹlẹ̀ fún yín níkiri òun náà ló ṣe ilẹ̀ ẹlẹ̀ fún yín tó tẹ́ pẹ̀rẹsẹ̀ ọlọ́ọba àlejò ọlá tẹ́ ilẹ̀ ẹlẹ̀ ẹ̀ ó tẹ́ pẹ̀rẹsẹ̀ ó tẹ́ ilẹ̀ ẹlẹ̀ pẹ̀rẹsẹ̀ fún yín wà ń zára mílọ̀ sàmá ìmá àn ọlọ́wà dá ń sọ yìí òun náà ló wá sí kíni òun náà ni ayé asahab ọlọ́ọba àlejò ọlá náà ni mú ẹ̀sùjò ti sámà kí wá rọ òjò sọ́kalẹ̀ fún yín wà á kọjá bí i mílọ̀ sámà rọ́ ti rí ọlọ́wọ́dá ń sọ yìí látara òjò tí ọlọ́wọ́ bá àríkì ọlọ́bá rọ̀ fún wa ọlọ́ọ̀bá àríkọ́lá yóò ma wá mú irúgbìn jáde fún wa nílẹ̀ ẹlẹ́ lóríṣìíríṣìí a ma wá rí irúgbìn eríṣìíríṣìí ìtọ́fẹ́ agbára wò ká láti mú jáde a ma rí àwọn tó jẹ́ nǹkan wóró a ma rí nǹkan àwọn nǹkan tó jẹ́ nǹkan eléwé a ma rí àwọn nǹkan tó jẹ́ pé ilẹ̀ ẹlẹ̀ ni ti dàgbà ni ó ti sara a ma rí àwọn nǹkan mi tó jẹ́ pé ilẹ̀ ẹlẹ̀ òun náà ó ti dàgbà ni ó ti sara a ma rí inú àwọn rúgbìn tọ́lọ̀ ọba àríkọ́lá dá fún wa tó jẹ́ pé a ṣe ìrìnṣíwájú ká tó jẹ́ àrèjẹ́ tútù gẹ́gẹ́ náà ni a sì ma rí inú àwọn rúgbìn ọba àríkẹ́ ọlá ṣe fún wa tó jẹ́ pé tútù láàmà jẹ́ àárínú àwọn wa tó jẹ́ pé àwọ olè jẹ́ àmáwọn dábà wa àwọn náà wa gbòmí pé màtá alákùn wárí àni àmìkùn gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ jíjẹ múmu fún yín yóò máa jẹ́ àrísìkí fún yín àtàwọn àwọn dábà yín ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó ní òun náà lòun ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé kí ni òun mú àwọn kí ni àwọn irúgbìn jáde fún yín látara òjò tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní fala taj'alu lillahi andadan

àríkíọlá pàṣẹ ìbádà ó pàṣẹ ká máa jọ́sìn tọ́lọ̀ ọba àríkíọlá tàbá ti wá rí báyìí a ti wá mọ̀ ìpé àti àpòrí tọ́lọ̀ ọba àríkíọlá torí ẹ̀dá wa òun náà ní jọ́sìn jẹ́wàlá ń pè ní jọ́sìn òun náà ní gbogbo tí ọlọ́ọ̀bà àríkíọlá tó bá ti yọnu sí nínú àwọn tẹ́ta ń ṣe ni àbínú àwọn ọ̀rọ̀ táà ń sọ jáde àbínú àwọn àdìọ́kàtà ní èyí tó hàn síta ní àbí tó pamá gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lápẹ̀ ní ìbádà òun náà ló fà tí ò fi rọrùn fẹ́ nìkan àràbà àkàláyé tó wá kó tíra kan jọ tó wá ní àwọn nǹkan mí wà kọ́dà ká dákẹ́ ń gbà mí yóò sì jẹ́ ìbádà kéèyàn dákẹ́ kí nǹkan mọ́bà bàjẹ́ yóò sì máa jẹ́ kí ni á ah, ìtorí ọlọ́run mo fi dákẹ́ yóò sì máa jẹ́ ìbádà fún ká sọ̀rọ̀ ń gbà mí yóò sì máa jẹ́ ìbádà gbogbo àwọn kọ̀wá sí tí ò lè jẹ́ ìbádà àti gbogbo tí ẹ bá ti ṣe kí ni tí ẹ bá ti fi sun ìyọnu ọlọ́run ọba àlejọ́lá tí a ṣe láì nìkan tó tó òun lágbọ́dọ̀ mú lọ́kan tó níbi ìjọsìn fọ́lọ́ọ̀bà àríkọlá àgbọ́dọ̀ gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àríkọlá àgbọ́dọ̀ gbé fẹ́ dá òun náà ló fà jẹ́ pé eléyìí òun náà ló burú jù nínú ẹ̀ṣẹ̀ tẹ́yẹ̀ lè ṣe ọlọ́wọ́ bá àríjọlá èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ tẹ́yẹ̀ máa ṣe ọlọ́wọ́ bá àríjọlá tọ́lọ ń páyẹ̀ láti fẹ́ ṣe ìkọlá ìlú tí ó wá ṣe àbí tó ní máa ṣe ìkọlá ìsìn wá ń ṣe ètò burú jù bẹ́ẹ̀ òun náà ní tẹ́yẹ̀ pa nǹkan nípa fọ́lọ́wọ́ bá àríjọlá Abdullahi ibn Mas'ud radiyallahu anhu nínú hadith wa ní sahih Bukhari àti sahih Muslim ó bi Ànábì sallallahu alaihi lè fi ìrìnàjí ṣe ń bẹ ẹnu ẹ̀ṣẹ̀ gbogbo eríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ jẹ́ táàmà àti kékeré àti láńlá ọwọ́ àti ànábì sọ wá wà rí òṣàlá ànábì wá ní ìtó tóbi jùjù nínú ẹ̀ṣẹ̀ àtẹ́jì alamiláhì nìjàn wọ́wọ́ àkàlápọ̀ ànábì ní òun náà ni kó bá ọlọ́wọ́ bá àrètò ọlá wórogún òun náà ni kó fún ọlọ́wọ́ bá àrètò ọlá lórogún pẹ̀lú ọ̀nà wo ló fi bọ́lọ́wọ́ bá àrètò ọlá gbórogún òun náà ni kó gbé ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá àrètò ọlá dání kó wá àbánàbí ọlọ́run ká àbẹ́yàn bí ìṣẹ́ náà ó wá lọ lè gbé ìjọsìn ọlọ́ọ̀bá àríkíọlá fún eléyìí òun náà ló burú jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tí a máa fi ṣe ọlọ́ọ̀bá àríkíọlá òun náà lọ́ọ̀bá àríkíọlá sì sàdéhùn yà lórí ẹ̀ ìfowó ní forí ti ẹnikẹ́ni tó bá ta nǹkan ní ìpapọ̀ máa tó bá jẹ́ ọ̀bùdà kìyàmà iná wàhálà yẹ́bìrù àyíṣẹ́ tàbí wẹ̀ẹ́bìrù màdúnà dáadìí tàbí mẹ́jẹ̀já ọlọ́ọ̀bá àríkíọlá ó ní òun ní forí ti ẹnikẹ́ni tó bá pa nǹkan ní ìpapọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ṣàforíjì ẹ̀ fún ó túnmọ̀ yí pé pé ò bá pẹ́ púpá kan nípa kọ̀pọ̀lọ́wọ́ bá àríṣọ́lá ní bá kù nínú ẹ̀ṣẹ̀ ó wà láàrin tó pọ̀pọ̀lọ́wọ́ bá àríṣọ́lá ó fìyà rẹ̀ jẹ́ àbí kó sì tún ṣe kí ni kó fà nù rẹ̀ ni wọ́n fi bá olù èwo ló àríṣọ́lá ẹ̀yọ́ ní ìbádà yìí gẹ́gbà ìsàlàyé fúnra wa ipé ó pọ̀ káàkiri tí ò lè kàátán àwọn kan wá ń bẹ tó jẹ́ pé àwọn ìbádà tó jẹ́ pé àkòrí ìbádà ni tó jẹ́ pé tó láti ní fún oníkálùkù wa kálọ lè mọ̀ ìpẹ́nu ìjọsìn òun náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí wà nínú ẹ̀ òun náà ni àdúà òun náà ni àdúà kálọ lè mọ̀ ìpẹ́nu ìjọsìn fọ́lọ́wọ́ bá òun náà ni àdúà wà àdúà òun náà ni ìpèpè àbí ìbéèrè nǹkan látọ̀dọ̀ ẹni tó kéré tí wọ́n ń bèèrè lọ́dọ̀ ẹni tó jù lọ ọlọ́run bá lẹ́tọ́ lálójú gbogbo wa lọ ọ̀dọ̀ ẹ̀ náà láti gbọ́dọ̀ máa bèèrè gbogbo nǹkan so ìbíwẹ̀ lẹ́yìn àdúà yìí ìjọsìn fọ́lọ́run bá lẹ́tọ́ ni ọlá anábì sallallahu alaihi wasallam anábì pé ní ìbádà nínú hadithu rẹ̀ ọlá àárí nínú alkùrán tí ọlọ́wọ́ bá lè kíọlá tí ibadati àwọn tí wọ́n ń ṣe ìgbẹ́rùgbọ́n rí tí wọ́n àwọn ní àwọn ní kápá láti ní nǹkan fúnra àwọn tí wọ́n máa wá pè ọlọ́wọ́ bá àríkẹ́ọlá àní ìbádàtí àní dùá yìí tí wọ́n máa pè ọlọ́wọ́ bá àríkẹ́ọlá tàìkùlúnà jahannama dakhirin ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ní owó padà fi wọ́n wọ́n jahannama lẹ́ni tí wọ́n máa fi mú wọ́n wọ́lẹ̀ báyìí nínú jahannama tó wá díjọ́ ògbédẹ̀ alkiyama eléyìí ni kọ́dá òun gangan náà ní kíni òun gangan ni mùdùmúdùn ìjọsìn fún ọlọ́wọ́ bá àríkẹ́ọlá tó látara bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ wá kankan nínú àdúrà inú ìjọsìn fọ́lọ̀ọba àríkíọlá òun náà ni àrísì àádà wà ìmá wá ìkọ́ kò níbi aburú ìmá wá ìdáàbòbò kábúrú ó mọ́kàwá inú àwọn ìjọsìn fọ́lọ̀ọba àríkíọlá ni inú àwọn ìjọsìn fọ́lọ̀ọba ni àrísì gáfà wà nígbàtà bá ti wà nínú ọ̀fìn àrígbàtà bá já sínú ìbẹ̀rùbòjò ńláńlá káwà pariwo ọlọ́ọ̀bà àríkíọlá nìkan láti pè lásìkò yìí ni àtàwọ́kùl ìdáralé nǹkan ìfarati nǹkan kí ẹ̀mọ́bà ṣubú gbogbo ẹ̀dá bá bá sáwò lè dá dúó àbí kó farati nǹkan bẹ́ẹ̀ bá wá farati kí ni ká farati ká farati èèyàn ní àbá farati àlùjànnú àbá farati màláìkà kan ọlọ́ọ̀bá àríkọ̀lá láfarati ọlọ́ọ̀bá àríkọ̀lá sọ fún al-Qur'an ó ní wàhálà láì fọ́tàwọ́kàlù eh, in kuntum mu'minin wàhálà láì fọ́tàwọ́kàlù in kuntum mu'minin ọlọ́ọ̀bá àríkọ̀lá ní tó bá jẹ́ mùmìnì ní lóòtọ́ tẹ́ bá fẹ́ gbára lé ọlọ́ọ̀bá àríkọ̀lá náà ní kẹ́ máa gbára lé eléyìí náà nínú ìjọsìn ní pé ọlọ́ọ̀bá àríkọ̀lá ní kàlàgbọ̀dọ̀ sí fún azáàbọ̀

أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أنه يجب على كل مسلم ومسلمة أن يعتقد اعتقاد النبي صلى الله عليه وسلم في المعتقدات الدينية ولا ينبغي لأحد أن يحيد عن اعتقاد النبي صلى الله عليه وسلم ومن ذلك اعتقاد النبي صلى الله عليه وسلم في ألوهية الله سبحانه وتعالى ومما يؤسف عليه أننا نجد العوام من الناس بل الذين يدعون العلم من الجهلاء نجدهم يقعون فيما يضاد إفراد الله سبحانه وإفراد الله سبحانه وتعالى في ألوهيته ونجد هؤلاء القوم الصوفية نجدهم يعبدون يدعون غير الله يدعون شيوخهم يدعون أولياء باسم الدعاء ويقولون بأنهم يذكرون الله سبحانه وتعالى وهذا ليس ذكرا لله سبحانه وتعالى وليس دعاء لله سبحانه وتعالى بل شرك بالله سبحانه وتعالى وكذلك نجد الذين يعتمدون على الأرواح المختلفة يعتمدون على الجن يعتمدون على الإنس في طلب الرزق وكذلك في طلب العود والاتجاه وكل هذه الأشياء ملحوظه في آه، اوقات المسلمين يجب علينا ان ننبه عليها وان نحذر انفسنا واهالينا من هذه الامور. حديث اخوان الله عليه السلام حتى رجعت الى اخوان النبي صلى الله عليه وسلم. حديث الله عليه السلام عليكم كارم عليكم يا جن جساره. حديث الله عليه السلام عليكم يا النبي عليكم مباوة وطلع النبي صلى الله عليه وسلم بيوت في يوم القيامه. يا رسول الله عليه السلام bẹ́ẹ̀ máa ní sàlàyé fún wa nínú ọkùn túbà tó kọjá ìbẹ̀rẹ̀ tó láti ní gbogbo ẹgbẹ́ bá jẹ́ mú mi ní òdodo ó gbìyànjú báwo ni gbogbo òjò ẹ̀ pátápátá yóò ti jọ tànẹ́bí sallallahu alaihi wasallam báwo ni àjọ ọkà rẹ̀ bí onígbò yóò ti jẹ́ àjọ tànẹ́bí sallallahu alaihi wasallam tí ò ní jẹ́ àjọ ọkà Yorùbá àbí àwọn àjọ ọkà tí ẹ̀ máa rí àti kíná jẹ máa rínú tí inú àwọn àdíọ́kà Ànábì sallallahu alaihi wasallam òun náà ní tó ní pẹ̀lú ìmú Allah subhanahu wa ta'ala lọ́kàtòsó níbi ìjọsìn fún ọlọ́run bá àríkẹ́ ọlánìkàtòsó ó ní kalagbọ́dọ̀ mú lọ́kàtòsó níbi ìjọsìn ọwá ti ní láàánú ó ti bà nínú jẹ́ ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa lónìí pàápàá jùlọ àwọn ọ̀dọ̀kùnrin èèyàn àwọn àwa àwọn tí wọn ò kéwú tí wọn mọ̀ tẹ́sì ń sọ àwọn tó jẹ́ pé ní tọ́mà ti sọ fún wọn náà ni wọ́n máa gbọ́ àwọn tó jẹ́ pé ní tí àwọn tí wọ́n bá pè láàbá bá lélẹ̀ òun ni wọ́n ní ó sì ẹ̀ pa náà gan àbá àwọn Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ fún wa nínú asàrùkà wọ́n ní ẹbọ tẹ́ ríhun ẹ̀ àpá ní dàbí ìnàmù wọ́n ní ó pamọ́ ju ìgbésẹ̀ àwúrèdè lọ ẹ̀lápọ̀ àwúrèdè ń gbàtí máa ń gbésẹ̀ jẹ́nìkan lè gbọ́ tí pé àwúrèdè ń gbésẹ̀ ó tún wá ní àlàáṣọ fáṣì sàúdà ìgbésẹ̀ rẹ̀ tún wá ní lérí àpáta dúdú òun làwúrèdè yìí wà ẹ̀ ilé ìlà ní òru ní òru gàjọ́ àwúrèdè yẹn ní lóru gàjọ́ lórí àpáta dúdú ẹ wo bí ó ṣe pamọ́ tó tẹ́nìkan kan ò ní gbọ́ sáàmì ìgbésẹ̀ ẹlùmí o máa tẹ́bọ́ onímọ̀ tó ń tẹ́bọ́ ẹ̀họ́n mú àpèjúwe wá sínú àwọn àpẹẹrẹ ẹbọ tẹ́ẹ̀ní máa tẹ́ sí òmọ̀ pé ẹ̀ tẹ́bọ́ àbúlẹ̀ ìmúra bá sí ní ẹlùmí o máa sọ ipé láúlà kẹ́lìbá tí ẹ bá sí torí ajá yìí làtòrí kìlẹ̀lẹ̀ ìyá o lè bá kólé wa lọ́júmọ́ yìí ẹ̀tẹ́ ìbá ti torí ajá eléyìí ti ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ẹlòmí o máa sọ jáde lẹ́nu mi tí ó wò pé ah, ajá ti ń gbó yẹn olójá mọ̀ kó lè dé yóò wà ní tí ìbá ti torí ajá ẹlòmí o ní tí ìbá ti torí lágbájá á ah, ìdí tí mo dé lónìí ìgbà ti dé bẹ́ẹ̀ tí ó ń wa ta'ala sí tó eléyìí nínú àwọn àpẹẹrẹ ní tó jẹ́ sí àpẹẹrẹ pàǹkanífàkọ̀mọ́lọ̀ ọba àríjọlá tó sì wọ́pọ̀ láwùjọ bí ó bá bèèrè nǹkan ẹ̀yìn tí ó bá búra yóò ma fi ẹ̀dá bí ẹgbẹ́ rẹ̀ yóò ma fi búra bí tó jẹ́ kó ọba búra ẹ̀yìn yóò ní òun fi búra ń fi

antumulkọ́un tá ìjọ tìjọ màníyàn ìjọ tó dáa màníyàn láúlà annakum taquluna Uzair ibn Allah tí ẹ bá ṣe tó bà ń jẹ́ òun náà ni ọ̀rọ̀ kan tí ma ń jáde lẹ́nu yín tẹ́ ẹ máa sọ pé Uzair ẹ máa ń pè lọ́mọ ọlọ́wọ́ bà àlejọ́lá ìyàn náà wá sọ fún ẹgbẹ́ ẹ̀yìn náà ìjọlẹ̀ ẹ̀yìn náà lóòtọ́ ẹ̀yìn náà dáa àwọn kìíní kan ló bẹ̀ ẹ̀yìn náà jẹ́ tí ẹ bá yẹ pé torí pé ẹ̀yìn náà máa sọ pé máa ń ṣá Allahu wa máa ṣá Muhammad tẹ́yìnà bá fẹ́ sọ̀rọ̀ ẹni tí Allah bá fẹ́ tí Muhammad náà bá fẹ́ àgbà tó gbọ́rọ̀ ìta ó kò lọ́dọ̀ wọn ní tó wá kọjá lọ ó tún bá wọn kan ó tún bèèrè pẹ́yìn wọlé lẹ́yìn wọ́n ní náà nasara wọ́n láwà ní ìjọ nasara tọ́lọ̀ ọba tí ẹ bá ṣe pé nítorí kankan tẹ́ ẹ̀ka máa ṣe ẹ máa ṣe ànábì níta àlẹ́ ìsàlám ẹ máa ń pè lọ́mọ Allah subhanahu wa ta'ala àwọn àtúwà fún pé ìjọ́dẹ̀ ìjẹ́lẹ̀ náà jọ mùsùlùmí jọ tó dáadẹ̀ iná lóòtọ́ àmọ́kì ní kàbú ẹ̀yìn náà kù ẹ̀yìn náà ẹ̀ máa sọ pé bọ́lọ̀ ń bá fẹ́ bá nàbí sallallahu alaihi wasallam bá fẹ́ nígbà tó wá gbọ́rọ̀ ìṣọ́ wá jí ó wá tàjí ó wá sọ̀rọ̀ ìfà àwọn kan nígbà tó sọ bá àwọn kan tó wá lọ́pàá nàbí sallallahu alaihi wasallam ó wá sọ̀rọ̀ ìfà nàbí anábì wá bí àlejọ́lá nìkan tó bá fẹ́ ni wọ́n ni a máa wíbá ọmọ ẹmọ́ sọ pé masha Allah wà masha Muhammad ẹnìkan wá wíbá nàbí sallallahu alaihi wasallam jọ kan pé masha Allah wọ́n tí tí ọlọ́ọ̀bá àlejọ́lá bá fẹ́ tí wà nábi náà sì fẹ́ anábi ní àtẹ́jì alúni lillahi nìjan anábi ní ó fẹ́ sọ mí di orogún Allah subhanahu wa ta'ala ni anábi kọ fún eré náà lọ́wọ́ sí kíni olówá pọ̀ jù láwùjọ wa kọ́dà ìlú òfin ẹ̀dí dákọ̀ masha Allah káà lè bá sọ lẹ́yìn bàbá wa tí ẹ bá sọ alágbájá ìbá sí rí nǹkan báyìí àbá sí ráyé síbi tá a dé ìdé àbá sí rí nínú àwọn nǹkan ìfà nǹkan nípa kọ̀mọ́lọ́ ọba àrífi ọlá ni tí ọ̀pọ̀lọpọ̀ ní kíyèsí tọ́pọ̀lọpọ̀ èéfura sí ìtọ́ ẹ̀ká sí ẹwà ní gbogbo àwọn tààsọ ìtàlẹ́yìn àìkíyèsí nítorí pé àwọn nǹkan ẹgbẹ́ gíní ó wọ́pọ̀ láwùjọ àwọn nǹkan ní wọ́n bẹ táwọn èèyàn ṣe lónìí tó jẹ́ pé ẹbọ ní ẹbọ ní tó jẹ́ pé kò kankan tó dojú tó dàbò olójú tó kálùkù mọ̀ bọ́rí inú ẹ̀ òun náà ni ìmá pé nǹkan ní ìmá pé ẹlòmíì lásìkò tó fi ẹkẹ́yàn fi ọlọ́wọ́ kéèyàn pe ẹ̀dá níbi ti ń ìrántí kéèyàn máa wá to okò ẹ̀dá kan eré ìwọ́pọ̀ láàrin àwọn tó jẹ́ pé tí wọ́n bá ṣe wọn ìlànà Tìjàníyà àwọn ọmọ pé yá sí Abdul Qadir àwọn Fàtíríyà wọ́n mọ̀ pé yá Sheikh Abdul Qadir àwọn Tijaniyya wọ́n mọ̀ pé yá Sheikh Ibrahim wọ́n ni yá Sheikh Ibrahim ọ̀gáùsùn nílùú ara àgbìsì ìdìgẹ́ ìfìkà wálìmọ̀ná tẹ́ǹfìlì karọ̀ wọ́n ni mo pé ìrẹ́ Sheikh Ibrahim gáùsùn nílùú ara ìwọ olùgbàlá gbogbo ẹ̀dá wọ́n ló máa gba gbogbo ẹ̀dá là àdíìsì ni wà gbà òun là òní ń pè báwọn wà gbà òun là wọ́n ni mò náà tẹ́ǹfìlì karọ̀ gbogbo àdáadáa mo fẹ́ lówó mo fẹ́ nílé mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwó kò tí ẹ̀ṣẹ́ ìsùnmá nígbà wà rọrùn sùnmá nítorí àdáadá ibi tó wà dáadá òun náà ní kó máa pè yá tẹ́ta ìbọ̀ ẹ̀ àìnà Allah subhanahu wa ta'ala níbo ló fi ọlọ́ọ̀bà àríkíọlá sí tó fi ọlọ́ọ̀bà àríkíọlá eléyìí kò sí ìjà ní àti ó máa ohun wọ́n ó sì tún ha kọ́nà wọ́n tún kọ́ lórin wọ́n ó sì tún fowó rà ọ̀pọ̀lọpọ̀ fowó rẹ̀ mọ́ sílé ẹ̀yìn orin ò dánú ẹ̀sìn ó tún ara orin tẹ́ bọ́ tún bẹ́nu ẹ̀ ó tún ara sínú yóò tún máa plé rẹ̀ wọ́n tún máa kọ́ ni wọ́n tún máa jó sí wọ́n tún máa lùlù sí gbogbo àwọn nǹkan yìí ìgbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àrík ìjọlá fẹ́ dámì ní àwọn tàbí kọ̀dìníyà àwọn bàtí ya abdul qadiri ẹ̀yẹn ya wàládà ummil khairi látàntàní ẹ̀kùn ẹwù àgbákò ẹ̀ àìmọ̀kan òfin sáìmọ̀kan ò lè sọ̀rẹ̀dà òsìdá ìmọ̀kan ò lè gbé ẹ̀dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ma wá pariwo wọ́n ma wá fòsókè wọ́n tún ma wá lù bàndírì wọ́n ma wá pariwo pé ya Abdul Qadir mo pè rẹ Abdul Qadir ya walada Ummul Khair ìrẹ ọmọ Ummul Khair la tansani mọ́gàgbé mi o ẹ̀dàkùn ìjọ ń wínú ohun tọ́bá wá níbo ní wọ́n lọ́wọ́ láàrín lórí zikiri ni wọ́n wà ní àwọn oníṣòkòtò tó fífò wọ́n ni a máa ṣe ni wọ́n a máa mú àyà wá náà

káàkiri láwùjọ wa a ń rí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan tàbí táwọn kan fúnra wọn gbàpá aláìmọ̀kan làwọn a sì rí lọ́dọ̀ àwọn ẹlòmí náà jọ ń pera wọn lóní mímọ̀ tó jẹ́ pé aláìmọ̀kan ni wọ́n wọn ò mọ̀pá àwọn òṣèdí ni wọn ò mọ̀pá aláìmọ̀kan làwọn wọ́n ma wá ṣe gbogbo àwọn nǹkan báyìí wọ́n ni a mọ́ta wọn lóò jáde wọ́n ni ká mọ́ ṣe síkìrí ni ẹ̀yìn ṣe bí láìláìlọ́lọ́ là ń wí ìta àkàrí ṣe láìláìlọ́láwù ṣe láìláìlọ́láwù ni yá ṣe ka Ibrahim ọ̀gáfún nílùwàrá ṣe láìláìlọ́láwù ni yá ṣe Abdul Qadir yá walada Ummul Khair látàǹsánì gbogbo àwọn nǹkan báyìí ó wá pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé náà bá ń ka àwọn orin fún wa òun náà làwọn fi máa ń challenge wa tó gba àwọn tẹ́ẹ̀ ń kó jọ tẹ́ẹ̀ ń wọ́n ṣe zíkìrì tán jẹ́ mòrí dì gbogbo àwọn zíkìrì tẹ́ẹ̀ máa ṣe yẹ́ máa kàákẹ́ máa tún fún wa ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ṣe kí ni wọn ní wá máa torí wọ́n takéwú ọ̀rẹ́ ìlú ìdèrò pé nùkùrárì ní tọ́ǹkà wà bí táì màkádé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so fún kálukú wa ká mọ̀ bí táyà sí káàmà táàmà wí jáde lẹ́nu káàmà àti pé lórúkọ pa afẹ́ súnmọ́ lọ́run a máa wá sí kí ni a máa gbé àjìnà tó lọ́wọ́ bàrí jọlá inú àwọn aburú erí sírí fìdí nífẹ̀ẹ́ láwùjọ ìgbára lé ní òjò sí ni àwọn èèyàn gbára lé nǹkan mìíràn lọ́wọ́ bàrí jọlá ẹlòmí ìgbára lé pàró ẹlòmí ìgbára lóògùn ẹlòmí ìgbára lọ́sẹ̀ ni wọ́n sọ pé ẹ bá kírun tán ẹ̀yẹ kẹ lọ ṣọ́ọ̀ṣì tán ẹtún gbọ́dọ̀ sí kí ni ẹtún gbọ́dọ̀ gbára lóògùn ẹwà ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó pé àìní ìmọ̀mù yóò bá ìgbìlò pé ààrẹ ẹ̀yìn tí ìmọ̀mù yóò bá nílọ̀rin ẹ̀ ti fi aláwàdà kẹrikẹrì lárákùnrin ó ní ẹ̀yàn gbọ́dọ̀ lóògùn nígbàtẹ̀ bá kínú tá ọ̀tọ̀ léléyìn ẹgbọ̀dọ̀ lóògùn olóhùn bẹ́ẹ̀ ṣe róhùn yìí tí kí bá ti gíà báyìí ó ti dé lọ rí irọ́ lásán irọ́ ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ Sunday Igboho nígbàtí kí ní kan ṣe gíà kí ló sì ò lọ ẹ̀yìn ibẹ̀ ni wọ́n láti máa mọ̀ ipé gbogbo àwọn tó ń tẹ̀lé nǹkan àrìjẹ̀mú ni ìdẹ̀ǹdẹ́ ni ó jẹ́ pé gbogbo àwọn àrìjẹ̀mú náà lágbà láti ṣe nǹkan àbítọ́lọ̀ ọba àrìkẹ́ ọlọ́bá fi yọ̀ǹda sí àwọn èèyàn gbára lóògùn àwọn èèyàn gbára ti àjẹ́ àwọn èèyàn gbára ti àrìjẹ̀nú àwọn èèyàn gbára ti ṣéhù àwọn èèyàn gbára ti gẹ̀rí tìrìtì tán gbára lé tí wọ́n fọkàn sí pé báwọn ti gbára lé wọn yìí kò sábò tó sí àwọn gbogbo àwọn nǹkan yìí náà ní bẹ̀lá òjò wa tẹ́lómi bá gbọ́ yìí ànísìn ìjọ àwọn ní sí nǹkan bá lè bá ànábì sallallahu alaihi wasallam àbí tó rí nǹkan bẹ̀rù kí ànábì máa ń ṣe fásitì àìlẹ̀ sọ̀lá ànábì ó sàyọ̀ lọ sọ̀lá sáré lọ lè kí àbósáré lọ lè bàbá kan tó lọ lè wádìí gbogbo wàhálà ìtiwá tó lọ lè wádìí pẹ́ta ní ìsìn ọ́ tó lọ lè wádìí pẹ́ta ní òjò rọwọ́ mú gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àríkọ́lá fẹ́ dámì ni àtàwákòólù ìgbáralé ọlọ́ọ̀bà àríkọ́lá onìkanlá àmọ́ gbáralé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àzábùhú ìpáyẹran ọlọ́ọ̀bá àríkẹ̀ láríkẹ̀ láàmà pẹran fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹran torí nǹkan ní ìlàwùjọ lónìí nítorí fáàrẹ̀ ń sí ọ́ wọ́n á ní ọ̀fíìtù

lálá ni àwọn ìlúmíyàn tó wà àwọn àjẹ́rú tó wà máa gbọ́ ọ̀nà míì wọlé wọ́n a tún máa gbá ọ̀nà torí kéwú wọlé tẹ́yẹ òfin máa rò pé kéwú náà ni ẹ̀ẹ́kẹ́ni kan máa sọ pé ó bá sáyà sí 20 kìíní kan ó wà tẹ́jẹ̀ gbogbo ẹlẹ́ ìké sí tọ́lọ́wọ́ bàrí ọlọ́

kò gbọdọ̀ ní gbogbo àwọn májẹ̀mú kanú tẹ́ẹ̀tọ̀ títà náà bí sọ fún wa ẹran lé látà ń pa ó ní májẹ̀mú tí ń bẹ lára rẹ̀ wọ́n ò sọ mọ́ pẹ́tẹ́ ní kó mọ́ wẹ́ran dúdú wọ́n ò sọ mọ́ kó wẹ́ran pupa ní túláàsì wọ́n ò sọ mọ́ kó wẹ́ran tó láwọ̀ mẹ́rin kòkòrò àwọn nǹkan rẹ̀ ìlìsìn kò sí níbi tó jẹ́ nǹkan ọ̀rọ̀ ni di kéèsì di kéèsì ẹ̀fún wa lọ́nà tó jẹ́ pé àwọn tí wọ́n bá tún ní ọkàn wo tí lọ jìnà tí wọ́n tún fẹ́ràn ẹ̀sìn ẹ jẹ́ ká fún wa àwọn tọ́nà kọ̀kọ̀ báyìí sí eré wọn ti mọ̀ pọ́kàn rẹ̀ ti di wọ́n tọ́kàn rẹ̀ ò sí di wọ́n ni alùkùránì láta fún ọ wọ́n náà máa rò pé ah, alùkùránì náà kú ní ọ̀rọ̀ bá àlejò ọlá náà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká àwọn ọ̀dọ́ pọ̀ lérí jìrìsì láwùjọ wa tó jẹ́ pé àìmọ́ká kò jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àdìjọ lápẹ́jà mi ni ẹ jẹ́ ká ẹja afura gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí bá délé máa àbí ká tẹ́tí sí wọ́n ti sòdodo fún wa kama mọ̀ tẹ́tí dé pé ń torí tó wọ́n gbòó wa ẹ̀ wọ́n máa parọ́ wá ni ṣíríkù ìjí ò eléyìí òun náà ni ó láyàn kó bẹ́ẹ̀ tí ó jòkó kalé kó lè wò ní lọ́dì kankan òun ní gbọ́n kankan òun ní wá ìmà eléyìí ò lè láyàn o èyí ó kẹ jòkó ní lébi tó jòkó tí náà ó sì máa gbẹ́bọ wá ọmọlé wọ́n máa gbóka wá ọmọlé wọ́n máa gbé ní ọmọlé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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم إلى صلاتك